والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أريك يا الله عز وجل بتسقى ikike ọrọ ìsẹmí ayé kórí ọlọ́nìkẹ́ wọ́n dàgbà ju àwọn kan lọ nítorí pé látara àwọn kan ni Allah tó máa ṣẹ̀dá àwọn míì ẹni tí àwa àtàkàrà rẹ̀ ṣẹ̀dá ẹlòmíì níjọ́ dájú náà ni pé yọ dàgbà ju ẹlòmíì tá a látara rẹ̀ lọ torí rẹ̀ kò sí nínú ọ̀rọ̀ làákàyè kí wọ́n máa sọ yìí pé ẹ kúkú mọ̀ pé bàbá mi jù mí lọ. tẹmọ pé ìyá mi ìṣẹgbẹ mi nǹkan tó ti yí àwọn èèyàn ni òbúkátà fún ọmọ sọ lọ́rọ̀ àwọn àgbàlagbà lọ́kùnrin àti àwọn àgbàlagbà lóbìnrin ní gbogbo agboolé kọ̀ọ̀kan iṣẹ́ tí wọ́n ń ṣe láti mú kí agboolé kó tòrò kí àwọn ọmọ kí wọ́n máa ṣe dáadáa kì í ṣe iṣẹ́ kékeré ọ̀pọ̀lọpọ̀. náà ní ìdílé tí Allah kádàrá káwọn àgbàlagbà wà ń bẹ̀ tí gbogbo ọ̀rọ̀ wọn ti ń lọ ní mẹlọmẹlọ àwọn ọmọ wọn kéékèèké àwọn òní marúdẹ̀ra ńlá ilé ìtòlú ẹlẹ́dàá wa fáwọn ó táwọn bàbá yìí wọ́n bá ń kú lọ́kọ̀ọ̀kan táwọn yìí tí wọ́n ń lọ lọ́kọ̀ọ̀kan táwa wọlé jọ́nà láàmà yìí pé nǹkan ṣe wá àpàdánù nǹkan tó pọ̀ nítorí pé ọgbọ́n òye àti làákàyè táwọn bàbá àti àwọn ìyá wa wọ́n ń yá wa tí wọ́n fi ń to ètò ìgbésí ayé wa táwọn fi ń bẹ nípò tó dáa àrímá báyìí èèyàn lè wá títí títí tí èèyàn á lọ sídìí sàárè bàbá rẹ̀ kó lọ sídìí sàárè ìyá rẹ̀ sàárì àwọn bàbá wọn lágboolé wọn sàárì àwọn ìyá wọn lágboolé wọn wọn á ní nǹkan báyìí báyìí báyìí ẹ̀ràn ti sọ fún wa nípa rẹ̀ báwo láti máa ṣe ẹ sì ti kú ẹ dákun ẹ jẹ́ ká máa báwo láti máa ṣe nípa rẹ̀ òòrè ti kàn gbọ́ àwọn ti lọ àwọn ti lọ nù ó ti ṣe wá ní agboolé yìí bẹ́ẹ̀ náà lórí ní ìlú gbogbo olùkọ̀ọ̀kan láyé lópin ìgbà tí àwọn àgbàlagbà wọn bá wà wọn ṣẹ́kù nínú lóyún táwọn àgbàlagbà yẹn wọn sì jẹ́ ẹni tó dúró déédéé wọn jẹ́ ẹni tí ń ṣe ń tọ́tọ́ wọn jẹ́ ẹni tí ń ṣe ń tọ́yẹ wọn ò ẹni tí ń fi gbàkan bọ̀ kan nínú wọn ya àríkàsọ́lá àbàlújẹ́ máa yán gbádá ọ̀dájú pé ìlú yẹn yọ máa tòrò ọ̀rọ̀ rẹ̀ ọmọ lọ dáadáa ṣùgbọ́n gbà tí àwọn àgbàlagbà bẹ̀ táwọn máa ń ṣe láńgbáláńgbá wọn jẹ́ àríjẹ ní má dàrú àwọn onídàárú dàá pọ̀ àwọn ẹni tó ṣe wípé wọn àdúró déédéé wọn àdúró déédéé àwọn alábòsí ẹ̀dá kọ́ dàrú ọba dàrú ìdí kọ́ dàrú nìjẹ́ àti mú táwọn wà irú wọn ọ̀dájú pé irú ìlú bẹ́ẹ̀ kò ní tòrò àlàáfíà kò ní jọba nírú ìlú bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo nǹkan máa rọ́ọ̀lù ra wọn irú àwọn àgbà burúkú báyẹn irú àwọn àgbà adayérú báyẹn wọn máa wá àwọn ọ̀dọ́ tí wọ́n máa kó sòdì àwọn ọ̀dọ́ tó ṣe kórìí tí wọ́n pé tẹ́lẹ̀ náà àwọn tó ṣe pé àríjẹ má làwọn náà wọ́n jọ máa lẹ̀dí àpòpọ̀ wọ́n máa pe irọ́ wọ́n máa pe lódodo wọ́n máa pe dúdú wọ́n máa pè funfun fáwọn èèyàn wọ́n máa da lóru wọ́n máa balùjẹ́ lórúkọ pé ibi táǹfààní tàwọn wà nù tí ló bá tòrò tí gbogbo kan bá ń lọ bó ṣe yẹ kí wọ́n àṣàbòsí kí wọ́n àṣejàmbá ẹnìkan àti rántí àwọn má ìrònú táwọn bá kú nù irú àwọn àgbà burúkú báwọn sábà ti ń bẹ nínú lóyún àti ló tiwọn àti ló tọ̀hún àwọn náà gan yọ jẹ ìgbérúgudu tí ń dáná àlàáfíà ló láàmú tí wọn ò ní jẹ́ káwọn èèyàn gbèlú gbádùn tí wọn ò ní jẹ́ káwọn èèyàn wọn rí nọ́rọ̀ tí wọn ò ní jẹ́ kómi àlàáfíà ló kó tòrò torí ẹrú àwọn àgbàlagbà burúkú báwọn nígbà táwọn bá ṣẹ́kù àwọn ṣẹ́kù fún fìtínà ni àwọn ṣẹ́kù fún darúdàpọ̀ ni nítorí délé àwọn onímùtúmùtẹ̀ àwọn lọ́tẹ̀yàn àwọn onímùtúmùtẹ̀ àwọn ẹ̀dàrú ẹ̀bàjẹ́ àwọn onímùtúmùtẹ̀ àwọn àríjẹ ní mọ̀dàrú tọ́mà ti wà láwùjọ àwùjọ kì í tòrò kì ṣe gbogbo ẹni tó dàgbà náà lọ́gbọ́n kì ẹni tó dàgbà lọ́gbọ́n torí pé àgọ̀ kánjú orí àgọ̀ àgọ̀ orí ìyẹn lè dàgbà ju bó ti ṣe yẹ lọ fẹ́mi rẹ̀ ó gùn ju bó ti ṣe lọ àwọn akọ́yẹ lọ bí nǹkan ṣe darú náà àmọ́ di bàjẹ́ lẹ́ẹ̀ máa bá irú àwọn àgbà burúkú bá wọn wọ́n akọ agboolé yín wọ́n wà dàlérú dàlérú ni wọ́n jẹ́ wọ́n akọ agboolé yín wọ́n bá wà dàlúrú dàlúrú ni wọ́n máa jẹ́ oníkálukú wa náà kọ́ máa ṣàkíyèsí ewu náà ní ti ń wù lára kálukú àgbàǹkan kálukú nù irú àgbà wo lẹ́yìn fẹ́ jẹ́ tí àgbà tòlútòlù tólétólé tàdúgbò tàdúgbò àbẹ́ni tó yẹ kó yọ máa dàlúrú yọ máa dàdúgbò rú yóò máa dágbó lérú ńlágbá tí ẹ̀bìrà yín léèrè bó ṣe bọ́kùnrin wí lọ́bọ̀bìnrin wí bó ṣe bọ́kùnrin wí lọ́bọ̀bìnrin wí àwọn àgbà tó máa ń tolé tó máa ń tàdúgbò tó máa ń tòlù wọ́n máa ń jẹ́ sábàbí tí gbogbo ọmọ tó wà ń dalẹ̀ tó fi máa ronú lé ẹgbẹ́ tó bá lọ títí wọ́n tún máa wálé wọ́n máa kó oore ìdálẹ̀ wọ́n máa kó wá sílùú àmọ́ ń gbà táwọn àgbà dàlúrú dàlúrú àwọn fọ́ọ̀lù fọ́ọ̀lù àwọn balùjẹ́ balùjẹ́ lọ́wọ́dún jẹ́ pé wọ́n pọ̀ àwọn náà ní ẹni tó ṣe pé wọ́n ń dà lóru wọ́n ń dà dúgbò rú wọ́n ń dà gbolérú ọmọ tó bá ti lọ ọlọgbẹ́nu àwọn ò tún rántí pọ́ màálù làwọn má wọ́n ti gbàgbé pàdúgbò làwọn ti wá wọ́n gbàgbé agbolé wọn gan yóò lọ fi bòmí ìṣèlú yóò fi bòmí ìṣẹlẹ lónìí kẹyìn ọmọ ìṣèbí tẹ wá bẹ́ẹ̀ bá ṣe rí kẹ máa ṣe ra yín bẹ́ẹ̀ ni ara sábàbí tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ló lọ síwájú mu ọ̀tẹ̀ ọ̀tẹ̀ burúkú ẹ̀rí pé ẹni tí bá ti mú mi ọ̀tẹ̀ tí mú mi ọ̀tẹ̀ nígbà tá ẹni tó dàgbà ẹ má ṣe ìyàlẹ́nu omi ọ̀tẹ̀ náà wọ́n fi tọ́ dàgbà omi ọ̀tẹ̀ tó fi tọ́ dàgbà náà ni mu lẹ́yìn ìgbà tó dàgbà torí pé dánidáni kan kì í bá wọn lágbà ó ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n kíyè sára o rántí pé gbogbo táwọn bá ń ṣe lónìí à ń ṣe pamá ni olú ẹlẹ́dàá wa yóò ṣèṣì rò fún wa lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà lórí gbogbo ntá àgbáyé ṣe olú ẹlẹ́dàá wa kó fún wa ní dáadáa ṣe kó ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe é pé àtúbọ̀tán rẹ̀ ọ̀dà onítorí ntí ọ̀jẹ̀ ọba gbogbo nǹkan jẹ́ onítorí ntí ń wá ìranù àti régbé ayé ọ̀fọ̀ gbogbo ẹ̀ lójú pọ̀ olú ẹlẹ́dàá lọ lórí ibú subhanaka Allahumma wa bihamdik ashhadu أستغفرك وأتوب إليك